kágbà àlàyé dáhàwà anábìwà Ibrahim alayhi salam ọ̀pọ̀lọpọ̀ ẹ̀kọ́ la kọ́ látara bí babaláwa Ibrahim alayhi salam ṣe pé àwọn èèyàn sẹ́sìn ọlọ́run ọba àlẹ́kẹ́ ọlá èyí tí ń jẹ́ pé tí olùpèpè sọ́nà ọlọ́run tí ó bá múra sí ìmú ẹ̀kọ́ àti àǹfààní tá a mú nínú dáhàwà Ibrahim alayhi salam tí ó bá mójútó ni ó mú ṣàǹfààní láyé àtàlìkìyàmà. Àlónì inṣàlá a máa tẹ̀síwájú pẹ̀lú mímú ànábì ọlọ́run ọba mi nínú àwọn ànábì ọlọ́run tí ọlọ́run ní kí wọ́n wá jíṣẹ́ láyé. Ọ̀nàláìbùwà Lóòtù alayhi salam. So, a ṣàlàyé fún wa lónìí inṣàlá da'awatu nabiyyina Lóòtù alayhi salam. Bí ànábì wa Lóòtù alayhi salam bí wọ́n ṣe ṣe ìpè ìpèsójú ọ̀nà ọlọ́run ọba àlékè ọlá àti àwọn àǹfààní tí akọ́fẹ́ kọ́ ń bẹ̀ gẹ́gẹ́ bí akẹ́kọ̀ọ́ tí ó fẹ́ fi ìlànà àwọn ànábì ọlọ́run ọba àlékè ọlá tí ó fẹ́ fi ṣe àwòkọ́ṣe. ànábì wa Lútù alayhi salam nínú àwọn ànábì ọlọ́run ọba àlékè ọlá ni tí wọ́n ti wọ́n ṣe dáwà fáwọn èèyàn láyé. ànábì wa Lútù alayhi salam àwọn jẹ́ ọmọ fún àbúrò ànábìwá Ibrahim alayhisalam tó ń túmọ̀ wípé ànábìwá Ibrahim alayhisalam ọ̀nkù ni wọ́n jẹ́ fún ànábìwá Lóòtù alayhisalam lè a sì wọ́pọ̀ nábì ọlọ́run ọba kan lè máa bẹ̀ kọ́lọ́n tún gbà nábì ọlọ́run ọba míì kó gbóòn náà dìde lásìkò rẹ̀ oníkálukú sì máa lọ gbéṣẹ́ fún ìran àwọn ẹni ọlọ́run ọba àlekè ọlá kan sí. bàbá Lóòtù àti Ibrahim aleyhisselam azara náà ló bí wọn bóyá lóòtú bí àràbà lóòtú lẹ́gbẹ́ ni bóyá Ibrahim aleyhisselam lẹ́gbẹ́ ni àlè sọ ṣùgbọ́n ìkàsílẹ̀ rẹ̀ wípé lóòtú aleyhisselam jẹ́ ọmọ ọmọ ìyá Ibrahim aleyhisselam tó túmọ̀ wípé gbogbo ń tá a sọ lánàá nípa irú bí àti Ibrahim aleyhisselam ti dìde irú àwọn èèyàn tí wọ́n ń bẹ ní àwùjọ tí Ibrahim aleyhisselam ti ṣe dáwà àtúnsọ̀rọ̀ ẹ̀ náà nípa nábì wa Lóòtù aleyhisselam nípa wípé بيئة فشى فيها جميع أنواع المعاصي من الشرك والفحشاء وغيرها àwùjọ kan ní gbogbo ọ̀nà téèyàn máa ń gbà fi ṣe ọlọ́run ọba àlékè ọlá ní ọgbàjúmọ̀ láwùjọ yìí. ànábì wa nígbà tí ó ti kọ́ ẹ̀kọ́ lọ́dọ̀ ọ̀nkù Ibrahim alayhisalam tó mọ bó olùyẹn sí ń gbé iṣẹ́ dáhàwà lọ́wọ́ ó kọ́ bó olùyẹn sí ń pínyàn sọ́nà ọlọ́run bá bere ọlá kí là bẹ̀rẹ̀ kí là ṣàkọ́kọ́ kí là ṣèkejì lọ sílùú míì kó lọ gbé lọ́wọ́ ń àtúngbọ̀dọ̀ wá jẹ́ pé táwùjọ méjì nídìí àwọn ẹlòmíì káwá níbi kan àdúró sí ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ fáwọn olùṣe dáwà tí ó bá ti wà láyé kan táwọn tó wà ń bẹ̀ tí wọ́n ṣe dáwà wọ́n tó ṣe dáwà ń bẹ̀ mọ́tò wá jòkó sáwùjọ wa máa lọ sáwùjọ míì tí wọn ò tí ì gbọ́rọ̀ lọ lọ sáwùjọ míì tí wọ́n ní bùkátà sí ìmálẹ̀ ọ̀rọ̀ ọlọ́wọ́ náà lọ jòkó síbẹ̀ pé pé tí ẹ bá ní kẹ́ ẹ dúró lójú kan ó lè padà wá di wàhálà ìjẹniyàn lè padà wá dé àìnígbà fúnilé wá dé nítorí pé ìdìkan lẹjọ dúró sí. nígbà tí lóòótọ́ alayhi salam tó ipá náà wá Ibrahim alayhi salam wọ́n ti kọ́va area Sham tí wọ́n wà wọ́n gbẹ̀yàn lẹ́káwọn lọ sí àdúgbò kan àdúgbò yìí náà kò jìnnà sí àdúgbò tí Ibrahim alayhi salam tó wà ṣùgbọ́n ó kàn ní ibi kí dáhàwá dọ́dọ̀ tiwọn náà rẹ̀ wọ́n ń pàdúgbò yìí ní sadum sadum àwọn tí wọ́n nímọ̀ nípa ìtàn wọn ló kó jìnnà sí ibi tí ibrahim aleyhisalaam ti gbé dáwà rẹ̀ kalẹ̀ tó ń ṣe nígbà tí lóòótọ́ aleyhisalaam tó béèrè yọ̀ǹda lọ́wọ́ ọ̀nkù rẹ̀ ibrahim aleyhisalaam fóun náà fẹ́ máa lọ ṣe dáwà pèpè sọ́nà ọlọ́run especially nígbà tí ó ti rí i pé ọlọ́run ti rán òun náà níṣẹ́ nùbúwà ti dé ìránṣẹ́ ọlọ́run ti dé lórí anábìwá lóòótọ́ ààrẹ sàlám bẹ́ẹ̀ dọ́lọ́run sì rán òun lọ láti lọ fi jíṣẹ́ ọlọ́run ilẹ̀ sàdúùmù ni so anábì ibrahim ààrẹ sàlám ó yọ̀ǹda rẹ̀ wọn lọ. ìgbà tí lóòótọ́ ààrẹ sàlám tí ó dé àwùjọ sàdúùmù tọ́lọ́run ní kó lọ ti jíṣẹ́ fún wọn àwọn oríṣiríṣi ìbàjẹ́ pọ̀ sàdúùmù ó fẹ́ẹ̀ má sí ìbàjẹ́ kan tí ayé mà níbàjẹ́ tí wọn ò yé ṣe wọn ò mọ nǹkan kan ṣe ju ìbàjẹ́ lọ àwọn èèyàn ní sàdúrà wọn ò mọ nǹkan kan ṣe ju ìmọ̀ ṣèbàjẹ́ lọ nínú àwọn ìran ìbàjẹ́ èyí tí ó ó gbajúmọ̀ nílẹ̀ sàdúrà àná àhàlẹ̀ sàdúrà àwọn ará sàdúrà yìí mi ń àfùjẹ́rì nurse kí ẹ jẹ́ kó kí gbogbo definition ta lè fún fòjú ìwà burúkú kún ọwọ́ wọn o wà fáàrí ni ni wọ́n kò tẹ̀kù sí ẹbọ gẹ́gẹ́ ní ìpìlẹ̀ ó tún wá jẹ́ pé ẹbọ dáwọn tó wá ń ṣe ó tún wá pọn àwọn ìwà àbàjẹ́ mi lọ́wọ́ ibẹ̀ ni àdínábìwá ló ti lọ jíṣẹ́ àwọn aláṣà dùn wọn ò ní ọkàn òsákìdá dáadáa lọ́kàn wọn ọkàn wọn bàjẹ́ ìnàṣíwá iná ṣètàwé ìyàtán ọkàn wọn ò dáa tó ọ̀sọ́ lọ́wọ́ bàrẹ̀ kí àwọn aláṣà dùn inú wà tí wọ́n tún ní tí wọ́n fi ń ba ọ̀nà ọlọ́run ọba àlékè ọlá jẹ́ láwọn wà burúkú wọn ni pé ìyẹ́kótó ọ̀hún ṣẹ̀díìl dánadáná tún ni wọ́n wọ́n ní highway robbers àwọn tí wọ́n máa retí káwọn èèyàn máa rìn gbàdúgbò tó sì gbà tí ń bẹ lọ́wọ́ àwọn ènìyàn ní àwọn nǹkan ní wọ́n tẹ́gbà lọ́wọ́ wọn olè ní wọ́n kìí sùn lè nìkan àwọn eléyìí kọjá olè olè tí wọ́n sọ olè kò sí nǹkan míì tí wọ́n ń ṣe ju rẹ̀ lọ. àwọn aṣáájú inú àwọn àwọn tuntun gbajúmọ̀ láwùjọ wọn ya'tuna fi nadihim al-munkar gbogbo ìwọ̀ tọ́ka ọkọ̀ táàrí ẹni tó ń ṣe táàrí pé tó ń ṣe ò dá gbogbo ìwà yẹn ń kọ́ ó tún kún tí àwọn èèyàn ń ṣe lásìkò sàdúrùm inú àwọn àwọn tuntun gbajúmọ̀ láwùjọ sàdúrùm la yatanahawna an munkarin fa'aluhu bàgbàlagbà ṣe ń ṣe tí ò rẹni bá wí ọmọdé náà ń ṣe kò rẹni bá wí ọkọ ń ṣe tiẹ̀ ẹni ò lọ́kọ náà ń ṣe tiẹ̀ gbogbo àwùjọ yìí ń kọ́ kò sẹ́ni kan tí ó tiẹ̀ fíìlì pé ń táwọn ń ṣe ò dá yẹn láyé kan náà ha òun náà àmọ̀ nǹkan rí ń fa lóhùn kò sí kinní kan tí wọ́n ń ṣe náà máa wá ń kọ̀ fún ọ̀la ọkẹ́ mọ́jà ṣe lè má lè iná gbajúmọ̀ ní sàdúm bákan náà inú àwọn ìwà tí ó dá tó gbajúmọ̀ ní sàdúm tó ní wípé ibtada fahisha wọ́n tún wá máa mà lọ dá àdádálẹ̀ ìwà burúkú kan ìwà burúkú yìí lam yasbiquhum ilayha ahadun minal alamin ẹnìkan ò sí rí lẹ́yìn ìwà gbogbo ẹni tí bá ń ṣe ìwà burúkú yìí ayé yìí àwọn eléyìí ló dá alẹ̀ kí ni ìwà náà òhun ityanuhum dhukrana minal alamin ọkùnrin wá ń kódà kóbìnrin scarce kò sí dọ̀gbọ́n wíkà tó lè mọ́kùnrin fún ẹgbẹ́ tọkùnrin táni obìnrin wá scarce èyí wá lè aláwọ̀ pọ́kùnrin máa fẹ́ ọkùnrin kò sí dọ̀gbọ́n lórí ẹ̀sìn kan ò gbé wá pé à ẹ bá wá ń bẹ láwùjọ kó dọ̀ obìnrin wá scarce o nígbà náà lọ́hùn ẹ máa wá lè máa wá fẹ́ ọkùnrin yìí èé ṣe irú dọ̀gbọ̀n yìí àti táni tòbí wá àtàní à yẹn ń bẹ lásìkò dọ̀gbọ̀n àwọn eléyìí lórí pé wọ́n wọnú ìwà burúkú ìdẹ́bi pé ọkùnrin a máa wá fẹ́ ọkùnrin wọn fòbìnrin lẹ̀. irú àwùjọ yìí ni ọlọ́run ọba àlekè ọlá rán àlẹ́gbẹ̀wá lóòótọ́ àlẹ́ sàlámù ló ràn lọ. ẹ̀yà ó kà wọ́n ṣùgbọ́n wọ́n ti gba àníyàn káwọn òdìṣẹ́ ọlọ́run ọba àlekè ọlá wọn jẹ náà ni. ìbéèrè wa ni kí nígbà tí lóòótọ́ àlẹ́ sàlámù tí wọ́n dé lu ẹnta kọ́kọ́fẹ́ká múlò náà ni wípé àgbọ̀yé nu tá à ń sọ̀rọ̀ wípé lóòótọ́ alayhi salam kì í sara sàdúùm kì í sara sàdúùm kì í sara sàdúùm wọn ò má rí kò ní ẹni linkage pẹ̀lú àwọn ará sàdúùm ó sì súnmọ́ pé òun náà làkọ́kọ́ ànábì tọ́lọ́wọ́n bá lẹ́kẹ̀ẹ́ ọlá gbé e dìde láwùjọ tí e ṣàwùjọ mọ̀lẹ́bí rẹ̀ láwùjọ tí ò tí ò lè lóun fẹ́ wo ti mọ̀lẹ́bí máa lára à ń padà bọ̀ lórí ilé salam. sàdúmù uh, lóòótọ́ salam. àrùgbọ́ sàdúmù ìrọ̀ wà lọ bó Bo ló sì ṣe dáwà nígbà tí lóòótọ́ àlẹ́sàlám tó dá ògbó sàdúmù tó ń di pé awúkẹ́ ẹbọ pọ̀ àwọn àgbàyà yìí náà pọ̀ mo láwùjọ tí lóòótọ́ àlẹ́sàlám tó dé yìí lóòótọ́ tó kọ́ wa lẹ́kọ̀ọ́ mi nú ẹ̀kọ́ dáwà láti bí ìjà àwọn tàbí ṣe àlàyé fún wa àwọn ìfà tó gba àwọn anábẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá àlẹ́kẹ́ ọ̀la ẹni tí wọ́n fi bẹ̀rẹ̀ dáàwà àwọn náà ní dáàwà ila tawhid tawhid náà náà fi ṣàkọ́kọ́ òun náà sì ní àwòwọ́lẹ̀ tí ò sí nǹkan mi ta gbọdọ̀ fi ṣàkọ́kọ́ gbẹ́ni nígbà mi vọ́rù fún ibi tá a ti fẹ́ ṣe dáàwà àwùjọ tá a ti fẹ́ dáàwà lè ní ẹ má tiẹ̀ tẹ́wádìí kọ́kọ́ mú tàwíìdì wà tàwíìdì wọn ò tiẹ̀ ní wúlò lóòótọ́ àrẹ ìsàlámù tó ń di kọ́kọ́ wọn ní tàwíìdì márùn-ún kọ́ ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí máa pè wọ́n sí nígbà tó débẹ̀ ó ṣe ń táwọn àfáà máa ń pè ní àtẹ̀líyàtú kọ́bìlà tàhílíyà ìbàgẹ́ tẹ́tẹ́tẹ́tẹ́ wọ́n tẹ́tẹ́ wá wọ̀ lágbádá yẹn jẹ́ àkọ́kọ́ bá yẹn bọ́ ọ̀nà wọ́n sì wá wọ ọ̀ṣọ́ tàwíìdì fún yín àbíká ní àtọ̀sífíyà kọ́bìlà tàrùbíyà pé ká kọ́kọ́ gbé bàjẹ́ yìí kúrò láwùjọ yín ná ká tó wá bẹ̀rẹ̀ sí máa wá ṣàlàyé nǹkan jẹ́ pìlẹ̀ tó yẹ kẹ́ ẹ gbé ṣe ààyè rí lórí. awwalan nahahum an ta'ati hadhihi al-muharramat. náà mi kọ́kọ́ pa wọ́n láti pé ah, àtẹ̀yìntẹ̀ ìṣe yìí ò da owó àbàdé yìí jẹjẹ ẹja tó pé ìyẹn ò lè rí dáwà ṣe fẹ́ni tíwà rẹ ti bàjẹ́ o tí ò níwà sọ́lọ́ tí gbogbo ti ń jẹ́wọ́ ọmọlúwàbí kò sí rẹ̀ dáwà ti ṣe fún lórí yóò lé o ìjẹ́ kọ́kọ́ béèrè fún tọ̀ ní kó jẹ́ kọ́kọ́ bá àwọn jù sílẹ̀ náà ẹwà pista ọ̀ṣẹ́ ẹjẹ́ wo inú Al-Qur'an Karim nígbà tó lọ́wọ́ bá ń sọ bínú tó alayhi salam sì bẹ̀rẹ̀ dáwà fáwọn ẹni inú Suratul A'raf ọ̀rẹ́ ni wọ̀lú tọ́ ni idh qala li qawmihi atatuna al-fahisha bákan náà ẹ̀ sàlàyé fún wọn ìtànàbí nígbàtà náà ìbùwà ló tó ń ṣe wá sí fáwọn èèyàn rẹ̀ ẹni tó fi bẹ̀rẹ̀ ni pé àtẹ́ àtúnà ìfàhíṣà ìwà àbàjẹ́ lè máa ń ṣe. àwọn àfáà ní kọ́dà bó jẹ́ pé ìwà àbàjẹ́ náà ló fi bẹ̀rẹ̀ sí máa pè wọ́n lílẹ̀yìn àjìnà sí ìmọ̀sẹ̀wà àbàjẹ́ náà yẹn náà nu tọ̀hìd ló wà. ó lè má jẹ́ náà àwọn ìpìlẹ̀ tọ̀hìd gbọ́n kó ó ní أتأتون الفاحشة ما سبقكم بها من أحد من العالمين ẹ bẹ̀rẹ̀ sí máa wùwà tí ò dá ẹnìkan ò sí wùwà yìí rí ẹnìkan ò wú ìwà tí ẹ̀ ń wù yìí rí ìwà búlẹ̀ ń ṣe èèyàn ni ọlọ́run ní kí n ṣàlàyé fún pé ìwà tẹ̀ ń ṣe yìí bá bí ẹn ti àdédé tí a bá ti ń ṣẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ tọ́pọ̀lọpọ̀ àwọn tí ń tiẹ̀ máa ń ṣẹ̀ tápọ̀ láwùjọ ó fúyẹ́ fún tòun díẹ̀ tí kéèyàn tó wá máa máa lọ mú ẹ̀sẹ̀ tẹ́nìkan ò tiẹ̀ ṣe wúrẹ̀ yìí kó máa ṣe lọ́n ó jẹ́ tí ó takò òfin ọlọ́run lọ́nà tẹ́nìkan ò gbà takò rí irú ẹ̀ làwọn ìjọsà bí òun ṣe lótò ní áá ẹ̀tún náà ní fàáhíṣẹ́ tẹ̀mẹ̀ ṣàbá kọkùn bìhá ní áhàdín nínú àlàálàmí ẹbẹ̀rẹ̀ tí máa wá ṣe ìran ẹ̀sẹ̀ tẹ́nìkan ò ṣe wúrẹ̀ kí lẹ́sẹ̀ náà إنكم لتأتون الرجال شهوة من دون النساء ẹ fi obìnrin lẹ́ẹ̀fẹ́ èyí wá rí i pé ohun tó náà bá ẹlẹ́kẹ̀ẹ́ ọlá fi sára obìnrin tí máa ń fa ọkùnrin kò fa ẹ̀yìn gbogbo magnetis tọ́lá wọn bá ẹlẹ́kẹ̀ẹ́ ọlọ́dá sára ìran ọkùnrin tí ó fa obìnrin náà sọ́kùnrin kò sí lára tí ìṣúra màmá lọ fi nǹkan àmì ìṣọ́kan tí ọkùnrin wá ń fà sọ́kùnrin. انت انسي ما سبقكم بها من احد من العالمين ان كوسو بل اكثركم قوم مسرفون بل انتم قوم مسرفون لو تنيه يمي ا آه، اكوجالا لوجي سلو كان يسرون بغا فون اكوجالا بنتي استرفتم في المعصيه اتو اكوجالا ẹ ṣe ìsìrọ́ọ̀fù níbi kí ẹ ṣẹlọ àtẹ̀yìn ṣẹlọ nǹkan jáàlà wá sí olólótò alẹ́ ìsàlám kọ́kọ́ fi bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn èèyàn ìjọ sọ̀dúùm nígbà táwọn sọ̀dúùm tí wọn wá dáhùn kọ́ kí ni wọ́n fi dáhùn kí lè sì àṣíjú èsì àwọn aláìgbọ̀wọ̀ náà ni èsì àwọn ọ̀tá àwọn ànábì náà ni nígbà tí wọ́n dáhùn وما كان جواب قومه إلا أن قالوا أخرجوهم من قريتكم àwọn èèyàn wá wí fún ara ọ̀kẹ́ wá o lóòótọ́ tí ń ṣe wá àṣìfún yìí àti gbogbo ẹni bá fẹ́ máa dàbí tiẹ̀ tí ó fẹ́ máa gbọ́n tí ń sọ ẹlẹ́ ọkọ̀ lu irú fúlẹ́tìn tí wọ́n fi Ibrahim alayhi salaam lánàá káwọn olè kó lù kì í ṣe tuntun ọ̀gá níta máa fi ń síkẹ́tì àwọn àdínẹ́bìrì kí á lè kú láwùjọ wa á mú kú láwùjọ kò ní máa bá wa bẹ má nígbà Ibrahim anábìrì Muhammadu sọlá nígbà tí Khadija tó mu rọ́fọ́dọ̀ ọ̀rọ̀ akọ̀ ìgbìmọ̀ òfà á mú Khadija pé ọkọ mi máa lóun rí báyìí báyìí báyìí báyìí wọ́n kọ̀ wá wí fún anábìrì pé yàrá ìtẹ̀ni kóńtò jẹ́ zẹ́ánì kò bá wù mí kémi náà máa bẹ pẹ̀lú rẹ kí n lágbára nígbà táwọn èèyàn ìrì yòókù rí ju kakọ̀ ọ̀mù nígbà táwọn èèyàn rẹ ó fẹ́ lé ọ jáde ànábì ní àwọn ọmọkùnrin jí ìyàwó ilẹ̀ ń sọ ẹ̀gbọ́n wọ́n lè mi kó ní lùdádì mi wọ́n lè mi kó lé wa lọ́wọ́ kan ma ata àtin àwọn ma ata àhàdùn bí mẹ́sìlì máa jí ìtàbí yìí ìlà òun gbàgbé ẹ̀ wọ́n lé ọ kò sẹ́nìkan tó gbé ohun tó gbé wọn tí wọ́n lé sípò ẹ̀ ní pé dáadáa ilé àkóhùn máa retí pé tí wọ́n bá sì lé ọ á ah, wọ́n jẹ́ ìsìnkú náà ni o exceptional ni torí ẹ̀ ní àlìhíjọ́ kéèyàn kúrò níbi tí yóò wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ lọ síbòmíì ó fẹ́ yẹ sífa musharika bẹ́ẹ̀ nà jẹ̀mí ìdùáàt nínú àǹbẹ̀yà ìwàlùmọ̀sẹ̀rí náà wà síra ẹ̀yìn ìyẹn jẹ́ like terms ní like future ni gbogbo àwọn ìran ànábì ọlọ́run ni wọ́n witness irú nǹkan kọ́dà àwọn tí wọ́n tẹ̀lé o. wọ́n wí fún ànábì wa lóòótọ́ alayhi salam wípé akhrijuhum min qaryatikum ẹlẹ́lúùtù kò ń lò yìí o. innahum unasun yatatahharun wọn làwọn fẹ́ máa máa ń tà ẹ̀wọ̀ àwọn aṣọ kíyàn máa má dẹ́sẹ̀. àwọn náà mọ̀ pé tí lóòótù ń pe àwọn ṣe ni pé káwọn wá ntí ń jẹ́ dọ̀tí ni kọkùnrin máa wá súnmọ́ ìdọ̀tí ni wọ́n wá ń tà hákánà wọ́n sí lúùtù jẹ́ wọ́n fi ń ṣe ẹ̀yẹ́ kí ìnáhùn oná so ìyá tátọ́ rárú àwọn èèyàn yín wọ́n máa ń ṣe bí táwọn làwọn mọ̀ aláwọn fẹ́ máa máa ń tà wọn aláwọn lè ṣe bẹ́ẹ̀ sì láwọn ẹlòmíì náà lónìí aláwọn làwọn máa ń tiwọn aláwọn ò fẹ́ jẹ ìbá tiwọn aláwọn ò fẹ́ jẹ alámúdá wọn. ṣé kí ẹ̀ máa jẹ alámúdá jẹ ló dání? tẹ́wọ́n ló wà á fẹ́ràn bí ẹni tẹ́ máa fi sí ẹ̀yẹ eléyìí o lè sì tí àwọn ará sàdúmọ̀ fún lóòótọ́ àìsàn alákùnrin oṣooṣù míì lẹ́yìn eléyìí aṣọ ara ọlọ́run ń ṣàlàyé fún wa nípa náà wà lóòótọ́ náà كذبت قبلهم كذبت قوم لوط المرسلين ọlọ́run àjọ lóòótù wọ́n takú gbogbo àwọn ànábì àfà ní ìdókòlò ọmọ ọba wíbẹ̀ ni pé tó ń ti pé lóòótọ́ ẹ̀ka ló ni wọ́n takọ̀ bẹ́ẹ̀ni bá ti takọ̀ ànábì kan bíi kó takọ̀ gbogbo ànábì náà lẹ́yìn fàbí kò báyìí náà ahadin rusuli kulluna amana kulluna amana billahi wa malaikatihi wa kutubihi wa rusuli. wọ́n ní nítorí pé ànábì rẹ ni Muhammad sallallahu alayhi wa sallam kọmọ wá bá wọn bú Ìsá alayhi salatu wassalam ànábì wa náà ní Ìsá ẹni bá ti tako Muhammad tako Ìsá náà nù ẹni bá tako Ìsá tí ó rí clear cut evidence pé Ìsá máa pèpè síbà ìwà náà ọ̀hún dáwà dáwà Musa yóò tẹ̀lé ọ̀ oh, tẹ̀lé Muhammad náà nù ọlọ́run fi wá wé àwọn èèyàn lúùtù tó jẹ́ pé lúùtù nìkan ni wọ́n takò ẹ̀zẹ̀bẹ̀tì kan ọmọ lúùtù ní ìlú mọ́rùsẹ́lì ọlọ́run èèyàn lúùtù wọ́n takò gbogbo àwọn ànábì ọlọ́ إذ قال لهم أخوهم لوط ألا تتقون nígbà tó máa ya wọn lóòtù lọ́ba wọn tí ń ṣe wá àtìfún ẹ páyọ ọlọ́run tẹ́ ń ṣe yóò dá ẹ àwọn ìwà burúkú yìí pọ̀ bínú wa yìí. inni lakum rasulun amin ojúṣe ọlọ́run kí ọlọ́run fọkàn sámi tó rárá mi sí yín ni mo jẹ́ ọlọ́run ẹlòmíín lẹ́kọ̀ọ́ mú wá sọ́dọ̀ yín ọlọ́run lèmi ni kí n wá jíṣẹ́ fún yín kò sí tó fà á ju wípé ana amin ọlọ́run fọkàn tán mi ọlọ́run trust mi ló fi ní kí n wá jíṣẹ́ fún yín kí wàá ní iṣẹ́ ọlọ́run lọ́jẹ́ fattaqullaha wa ati'un ẹ páyọ̀ ọlọ́run yín ẹ má ṣàbẹ̀wò tẹ̀sí mọ́ wa ati'un ẹ tẹ̀lé mi tí mo bá ń pàṣẹ rẹ̀ fún yín pé ẹ má ṣe ó takò òfin ọlọ́run ẹ má ṣe. ó wí pé wa ma as'alukum alayhi min ajr ẹ má sì bẹ̀rù bóyá owó kan tí màá wá béèrè lọ́wọ́ yín màá wá mú yín bẹ̀rù pé á tí ì bá sọlá owó tí àbá wa lóòtú ń béèrè àbá ti dànù ẹ má wọ́n yín béèrè owó ìyá lọ́wọ́ yín ṣìláàrù al-anbiya ọ̀nàbí ọlọ́run yẹn náà ni lógo wọn pé kìí ṣe nítorí ntẹ́yìn tá à ń pè bẹ́ẹ̀ fún wa lọ́wọ́ fi lè bẹ́ẹ̀ fún wa bẹ́ẹ̀ fún wa bẹ́ẹ̀ fún wa ní àdáyá ẹ bá àwọn olùpèpè sọ́dọ̀ ní sọ̀dà kọ́ọ̀tù wọ́n lè gbà wọ́n lè gbà jùs mẹ́kò gbọ́dọ̀ máa wá tà máa na pé bẹ́ẹ̀ bá fóun lẹ́bùn òun ò ní sí ọlọ́run àjọlá. pé pé ọlọ́run bá ti máa mà tọ́jú ẹ̀san wọn kalẹ̀ ọlọ́run ti tọ́jú owó ọ̀yà gbogbo ẹni bá ṣe tọ́lọ́run tó pé pèsọ́nà ọlọ́run ọlọ́run ti ní tí ó gbà ọlọ́run ni ó sàn lẹ́sàn kò sẹ́nìkan tó lè san dáyà lẹ́sàn àfọlọ́run àjọlá lóòtọ́ alẹ́sàlámù ni wọ́n máa alùkún máa lẹ́yìn mi àjòrí ní nàìjíríà ilẹ̀ àìlàrọ̀ bí àìlàmí aláàní ó sàmì lẹ́sàn. kí wọ́n là kọ́kọ́ dá wà kí lóòtọ́ kò wá kè sí. lẹ́yìn tó kọ́kọ́ ní kábíyèsí èèyàn ní súnmọ́ tọkọtaya ọkùnrin lẹ́wà ń súnmọ́ ní gbogbo èèyàn tí mẹ́lọ́ nílé ayé. wọ́tẹ̀rẹ́rù náà máa kọ́lọ́kọ́lọ́ kún rọ́bùkún mi àzùwájú kún. dọ́là ọba wa máa mà dá máa yín láwọn ẹnìkejì yín láwọn tó yẹ yín àwọn èèyàn obìnrin obìnrin ní záwójú fọkùnrin ó ní kejì ọkùnrin ní báàbù fa àfẹ́ ara wa ọkùnrin ò lè jẹ́ kejì obìnrin. ọlọ́run ní وتذرون مَا خَلَقَ لَكُمْ رَبُّكُمْ مِنْ أَزْوَاجِكُمْ ẹ wá gbàgbé ẹgbẹ́jù sílẹ̀ dọ́rọ̀ ọba àlékè ọlọ́sẹ̀ lẹ́tọ̀ fún inú àwọn èkejì yín bal antum qawmun aadun á olùkọjá àlàní dáwà ló fún ní àdìsára. ibi kẹ́dúró báyìí káàkiri fi ṣàlàyé az-zahira al ẹni tó gbajúmọ̀ láwùjọ lóòótọ́ àrẹ́sàlá òun náà sì ní dáhàwá tí lóòótọ́ lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ wàhálà ó sì fi àwa ti lójú ọ̀nà pé ń pèpè sọ́nà ọlọ́run bá àríkíọ́lá. wọ́n wá láwọn ẹ̀kọ́ kankan wà fẹ́ kọ́ gẹ́gẹ́ bíi wípé dùhátù ni wá a wà nílé ẹ̀kọ́ pé à ń kọ́ ṣe àgbà àwọn a sì ń táwọn tá a lè gbé ṣẹ̀kọ́ tí kò sẹ́lòmíì tíyẹn tún gbọ́dọ̀ gbé síwájú wọn tíyẹn gbọ́dọ̀ gbé sàgbàrá wọn tá a fẹ́ kọ́ ẹ̀kọ́ dáwà ju àwọn ànábì ọlọ́run àìkẹ́rẹ́ lọ. kọ́dà àwọn tí ń bẹnu àlùkò ààrẹ tọ́lọ̀ wọn bá pa fún wa nítàn tọ́lọ̀ ń pè ní nahnu naqussu alayka ahsana al-qasas fáwọn ìtàn tó dáa jù tọ́lọ̀ wọn bá pa ìtàn rẹ̀ fáànù ọlọ́run náà pa fáànù nábì lè bá mú àríkọ́sí lára àwọn ànábì ọlọ́run àìkẹ́rẹ́ táwọn máa wá parú tàn yìí fà náàbì ní. Thank you. أو náà ń bẹnu ìran ìkọ́ àṣọ ọ̀nà wọ́n inhiraf akhlaqi bil inhiraf fìdí. kí dáyà lọ tọ́jú ẹ̀ gbogbo àwùjọ tí wà àbẹ̀bá tí gbogbo ti ń dẹ́wà dáadáa irọ́ zina ìmájálè ìmá gbáyàn lójú ìmá gbáyàn kí ẹ̀ kí ẹ̀ ojú àwọn ènìyàn ṣe máa dá sí ṣe èèyàn kí ẹ máa gbà sọ́wọ́ yàn. Gbogbo àwùjọ tí kí ní ẹ̀ máa ti gbajúmọ̀ ìtumọ̀ rẹ̀ ní kí ń ṣe ọlọ́run bò sílẹ̀. Ẹ lẹ́yìn nìkan tí ó jẹ́ mu tẹ̀lé. Kọ́lá bí rẹ̀ sọ́ọ́. ti lè ṣẹ́kọ̀ọ́ láwùjọ kò ní ọ̀dọ́ ni tí kò lè kò sí tí ò dára láwùjọ. Akẹ́yà tó gbajúmọ̀ láwùjọ Algarib, òun náà ló fa tí òfin àtàdá yìí nù mẹ́. Torí àwùjọ Sàdúùm, nítorí ó ní pé ìṣẹ́bọ gẹ ẹbọ tó ń sìn tí wọ́n máa ń sin èrè ìwò tó máa mú ìsìn èrè ọ̀gá wọn mú lọ́kàdá. Torí pé wọ́n sọ náà bàjẹ́ láwùjọ èdè náà ni wọ́n ń bọ̀ kọ́dà yìí máa tó bọ èdè náà jẹ́ wọ́n sọ yóò di hàn nìṣí ni wọ́n sọ ní pẹ̀lú bẹ́ẹ̀ ni wò tó ń mú lọ́kẹ́tẹ́ pé àkànlákù ìwà tí ò sí lára wọn yẹn tí wà wọn ti bàjẹ́ wọn kò sí nǹkan kan tó tẹ̀ mọ́ tó lè mú wọn tún wọn wá ìfẹ́ sí ọlọ́run bàlùkọ́lá àfàṣeyìn wẹ̀lẹ̀ ax bẹ́ẹ̀ ìdàkejì ń tẹ́ a sọ yìí ó correct gbogbo àwùjọ tí àtàdáyé náà sọ̀hìn ìjọsìn fọlọ́run tó bá gbajúmọ̀ ń bẹ́ẹ̀ táwọn èèyàn ṣe lọ́run bó ṣe yẹ al-inhiraf al-akhlaqi níta lè pè ní moral decadence báwọn èèyàn níwà má ẹ máa ṣàfẹ́kù rẹ̀ níbẹ̀. ìrírí kíwà kó wó láwùjọ èèyàn ìmọ̀ ń sábà ní bíbá sí má kẹ́sì má sí bẹ̀. pépé ìṣẹ̀sìn náà òun gẹ́gẹ́ ni ummul akhlaq òun gẹ́gẹ́ ni ìyá ìníwà nítorí náà ń pè lẹ́sìn ni kéèyàn ní ìwà sọ́lọ́hún kéèyàn ní ìwà sẹ́jà ọlọ́hún kéèyàn ní ìwà síra yẹn lábẹ́ òfin ọlọ́ tí o ti wá wà láwùjọ ọ̀kẹ́ pé gbogbo akhlaqiyat ẹ̀ǹtí ń jẹ́ ìwà ó ti di nǹkan tí ó ti kà sábà ó ti di nǹkan tí owó rẹ̀ ti di nǹkan tí àkókò wúlò má kò lówó lórí má wọ́n ní ẹgbàgbé ẹ̀ lè rẹ́ ṣègbè níbẹ̀. Èkútí yẹn bá wà láwùjọ ọ̀kan ìlàwọ́ náà fi fẹ́ dá ìyẹ̀wò ní máa ló ń pè pèsè ṣe ọlọ́ ó wá fi wà lẹ̀ o. à ń sọ àti tó ń sọ pòdíṣẹ́ ọlọ́run bá ìyọlá sallallahu alayhi wa sallam tawhid ni wọ́n fi bẹ̀rẹ̀ pípẹ́ sí. ó ní gbogbo àwọn nábì ọlọ́run náà fi bẹ̀rẹ̀ pípẹ́ sí tí máa yọkọ́ ni wípé tawhid nìkan ni wọ́n jò kó tí wọ́n fi ní ìkú. Abu Sufyan radiyallahu ta'ala anhu nígbà tá ànábì ránṣẹ́ lọ sí ìrọ́pọ̀ málìkù wò pé kí wọ́n lọ pè é lẹ́yìn ọlọ́run àjọlá tí wọ́n wá gbé lẹ́tà nábì tí wọ́n gbé fún ìrọ́kùlù tí ìrọ́kùlù tó wá ka lẹ́tà nábì ó wá ní kòun tó kà òun fẹ́ mọ ẹnìkan tó jẹ́ bíi mọ̀lẹ́bí fárákùnrin tí wọ́n ń pè lánàbì tó sì wọ aládùúgbò rẹ̀ òun fẹ́ béèrè cv rẹ̀ lọ́wọ́ òǹtọ̀. báyìí ni wọ́n ṣe mú Abu Sufyan ọ̀kẹ́ ní nǹkan o báyìí báyìí nígbà náà lọ́wọ́ kẹ́ránà àlàdí nìkan òmìnir àbúsùfìyánù ò tí ìgbà islam ń bẹ lórí kèsìrí àbúsùfìyánù sọ wípé tí èèbá sọ láà bí bẹ́ẹ̀rù kò ń parọ́ káwá padà wá sọ píparọ́ ń di àléébù fóun ní láéláé ń ò bá parọ́ màá nàbẹ̀ sọ̀lá. òun mẹ́sàn kí gbogbo tí wọ́n béèrè lọ́wọ́ òun nípa nábì òun sọ àdìs òfin rán síbẹ̀. nígbà tí èrò pòlù wá béèrè lọ́wọ́ àbúsùfìyánù ìlànà ẹ̀dọ̀ ẹ̀kọ́ kí ni ìpèpè tí arákùnrin yẹn ń pè kí ló ní ẹ máa ṣe ó ní yọ àmúrùnà bitarki ibadati al-awthan wa silati al-arham wal-iffa wa it'am an-nas ó di ó pa àwọn aláṣẹ káwọn má ṣe ẹbọ sọlọ mọ káwọn fi gbogbo ẹbọ káwọn ń ṣe wọn káwọn filẹ ó pa àwọn aláṣẹ gbogbo ẹni tó bá ní mẹ̀lẹ́bí nú àwọn kó mójú tó mẹ̀lẹ́bí kó má ja okùn ẹbí ó pa àwọn aláṣẹ àlẹ́fà kéèyàn máa máa rí tí ò tọ́ tó tí ó tó jí ò gbọ́dọ̀ wò especially ní bá bu pé obìnrin tí ò tọ́ fún ọ kọ́ wá fojú kọ́ fi ṣe sìná kọ́ fọwọ́ fi ṣe sìná kọ́ fẹsẹ̀ fi ṣe sìná àbí kọ́ fa abẹ́rẹ́ ṣe sìná ó ní káwọn máa ṣe má ọ̀dà wọn ní káwọn bá tó jẹun lájẹkù káwọn fáwọn tí ò jẹ ẹni tí Abu Sufyan wàá àdàfẹ́ láhàdì mẹ́kì eléyìí ṣẹlẹ̀ nígbà tá à ń nábì tí í ṣe ń bẹ ní mẹ́kà ni ọ ni Abu Sufyan ní rìpọ́tù dáa nítorí Abu Sufyan ló ti wọ bá ojú wọ màdínà kò wọ Islam tí Abu Sufyan mà nípa nábì lẹ́sì náà ní kíni orin tó mà mẹ́kà kò mọ àwọn nǹkan tuntun míì tó wà nígbà tí arábìnrin màdínà ìwà ń sọ pé nítorí káwọn ṣe nù ẹ wá wò sí mi pé kì í ṣe pé ànábì pé wọ́n ṣe àtọ̀ ṣé ìdò nìkan àwọn tí ó tún supplement tawhid min husn al-khuluq àwọn wà dáadáa wal-birri wal-ihsan ila an-nas ìmọ̀ àti ìdára fáwọn èèyàn Abu Sufyan alábi tó ń pa àwọn ìlàsọ̀ yìí. nítorí dáhìí àwọn kọ́ ó gbọ́dọ̀ wo pé àwùjọ tó ń ju fẹ́ ṣe dáhàwà bóun ìwà àwọn sọrí kí wà ò bá ti dá ìyẹn ò lè rí bí gẹ́sì ẹgbẹ́ lórí. hafiz Ibrahim ó ní wọn innamal umamul akhlaqu وإنما الأمم الأخلاق ما بقيت وإن هم ذهبت أخلاقهم ذهبوا táǹpìlẹ̀ yẹn táǹpìlẹ̀ àwùjọ yẹn nígbà tí wà gidi ìwà ọmọ ènìyàn tọ́lọ́mọ bá lẹ́kì ọlá dá wa lé lórí táà fi ń pe ènìyàn ní ọmọlúwàbí ìwà gidi tí wà gidi bá ti ń bẹ pẹ̀lú ọmọ ènìyàn inú wà gidi lẹ̀sẹ̀ ọlọ́run bàlùkẹ́lá o tí wà gidi wọn bá ti sọnù ọ náà ní èèyàn sì kù lára rẹ̀ tí ẹ̀ máa ń bẹ tí wà ò sí wọn náà ah, kò séèyàn má tí wọ́n wí pé kò sí kò sí kí ni kò sí wà máa ń gẹ́gẹ́ ẹ bá lẹ́nu ká ah, tẹ ẹ̀sọ́ ti ké kẹ́ ẹ fọkàn tán pé léyìn ò lè dà ní wá dà yín ah, ìyẹn ti tán níta àwọn sọ pé kò sí wà má. ṣùgbọ́n tí lóòótọ́ àrẹ sàlám tó rí pé aṣèlúrò àkàlàkí wal inhiraf àkàlàkí àìsíwà má láwùjọ sàdúm ó gbajúmọ̀ ó wá affect àìsẹ́sìn máa àìsẹ́sìn wọn àìsẹ́sìn máa láwùjọ náà lùtù àlẹ́sàlám ó pèpè sí pé a gbọ́dọ̀ ṣe àtẹ̀kìlíyà kọ́bìlà tẹ̀kìlíyà ká gbìyànjú wípé ìwà tẹ́ ẹ̀ níhun ìwà abútẹ̀ ń ṣeun ká tiẹ̀ kọ́kọ́ lè jìnnà kó ń bẹ̀ náà kẹ́ gbé jù sílẹ̀ kẹ́ gba wọn wá burúkú kẹ́ gbé wọn jù sílẹ̀ ká wá pè é sí àtọ̀ṣí ìdòlẹ́bí bìyí yẹ́sùlùmùdínlókòm wá àkẹrẹ̀wàtòkù fáwa lóòótọ́ àrẹ ìṣẹ̀lá ló dá tó kọ́lẹ́kọ̀ọ́ nínú dáhà wọn ni pé ẹ̀dá òdì ni àmúyálù ila ifsad al-akhlaq qabla ifsad al-din àwọn ọ̀tẹ́sẹ̀ ọlọ ẹ̀dá tọ́jú ẹ̀ wọ́n máa oríta gún kí bíbá ìwà jẹ́ lè ṣe lọ́wọ́ àbúrò lónìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀tá ẹ̀sìn wa lónìí tí wọn ò fẹ́ kí àwọn èèyàn gbọ́ èyí tí ń jẹ́ títí Islam ó máa rí ẹ̀kẹ́ ẹnìkan kó bọ́ tẹ̀fọ́nà ìsìláàmù yẹn ìwé mẹ́tẹ̀lé mọ́ mẹ́wàá wípé gbogbo ìsìláàmù pépè sí ní mẹ́bàádì ìlàkìlá ó máa wá ṣe fíìmù ìbàjẹ́ ó máa ṣàwọn oríṣiríṣi àwọn kọ̀wé ìbàjẹ́ ó wá báwọn ìyá ó bá àwọn ìwà ìyànjẹ lẹ́bìrì ẹlòmíì mùsùlùmí ni ṣùgbọ́n lẹ́yìn ìṣàlẹ̀ ìlànà ìsìláàmù ó kọ̀ ìsìláàmù nìkan lẹ́bìrì rántí pé ìsìláàmù ni lẹ́sìdìkì lónìí nǹkan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń jẹ́ pé àwọn ni wọ́n ń propagate al-fasad al-akhlaqi moral corruption láwùjọ wa àwọn tí wọ́n ní nísìbà islam náírà márùn lápèjúwe láwùjọ lónìí. yóò sì máa fi islam parí yóò máa fi islam wọ́n rẹ̀ pé mùsùlùmí lò mọ́tò ìwé jẹ́ mùsùlùmí kọ́ ọlọ́run wá ní kéṣù lò ní irinṣẹ́ ìbá ọ̀pọ̀lọpọ̀ ìwà ọmọ títí ẹ̀ bá lòun ṣerú tí akọ̀mìnira náírà máàlì yẹn ń ṣe lápèjúwe ẹ̀sìn wo lẹ́fẹ́ pè sí tí ò wá dání lò mọ́ tẹ́lẹ̀ tó ti máa mọ̀ kí gbogbo èèyàn náà ìwà burúkú tó ti kó sára wọn tó ti sọ ọ́ di pé gangan ni tó òun ló bá sùkọ̀ mu sẹ́nu yìí lẹ́wà ní ọmọ kí òun mọ̀ ọ̀gá ẹ̀ mọ̀ irú yìí ń kótó lóhun ọgbọ́ wà sí fún mọ̀ gbàwé ẹ kọ́kọ́ gbọ́dọ̀ sí tákìlì yàrá àti wá rí wọn ní àwọn àwọn àlejò lápèjúwe àwọn àkúrọ̀bù tí wọ́n ní alábọ́yá àsìkò ohun tító. èso pé láìsìkò ohun tító láì tí ìdé tó yẹ pé ìwà burúkú òun ò lè mú kírun. so èsúmọ̀ àtàwọn ẹni tí sì ń ṣiṣẹ́ fẹ́ súnmọ̀ wípé táwọn bá ti ba ìwà àwùjọ jẹ́ táwọn spreadi gbogbo àwọn àkàlàkìyẹ́ kìlìfà síra àwọn ìwà burúkú láwùjọ àwọn ti rí bí gbìyànjú nítorí náà má bẹ̀rẹ̀ sí máa sọ̀rọ̀ nípa pé ẹ̀sìn yẹn máa sọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti Islam wọn làwọn ṣe rí fáwọn èèyàn káwọn èèyàn lè bá máa wò wọn náà ń kọ́ àwọn èèyàn lọ́gbọ́n lórí ẹ wàá wò rẹ ọgbọ́n wò làwọn eléyìí wá ń kọ́ àwọn èèyàn ọgbọ́n bò lẹ́ ẹ̀sìn sọ ẹ̀sìn náà ni gbọ́n wá ní gbé wá lọ́ńdà ọ̀mbrẹ́là a mẹ́kẹ́ sọ ẹ̀sìn nù ìwà gẹ́gẹ́ ló bá ìwà ènìyàn lòun náà ni ó ṣẹlẹ̀ láti sàdúm débi pé àwọn jàmáà sàdúm àwọn èèyàn ló wọn ò ṣẹ̀sìn kankan kódà ẹbọ ń gan wọ́n kẹ́ ọ̀nà táwọn òsìn aláàní pé àwọn láwọn sàn àwọn òsàn àwọn gánà àwọn òsìn. pépé ìwà ti ga gbogbo ìwà burúkú yẹn ó ti ga gbogbo ìtì ẹ̀ ní self of belonging kémi náà tiẹ̀ fẹ́ máa sin ìtì ẹ̀ ká máa sìn bóyá ó tiẹ̀ tọ́ ni àbí kò tọ́ ló jẹ́ ìjákulọ̀ ilé nǹkan nu àwọn tí dáìyà ó mú ni pé kó mójútó ìwà àwọn ènìyàn kàkàtọ̀tán láwọn èèyàn tí ò tiẹ̀ jì sí iṣẹ́ ẹ̀sìn kẹ̀kẹ́ lára wọn tí wọ́n ti wọnú àwọn ìwà burúkú yìí tí wọ́n ti máa bẹ̀rẹ̀ sí máa lúwẹ̀ẹ́nú àwọn ìwà burúkú yìí ó gbìyànjú kó tún wà náà ṣe yusufihim kọbùlà ẹ̀yìn rọ̀bì ẹ̀hùn ó gbìyànjú kó gbá àwọn ìwà burúkú yìí kó lọ́kàn wọn ó tó tiẹ̀ lóun fẹ́ máa wá kọ́ wọn láwọn ẹ̀kọ́ yìí láti lórí ìwà burúkú ló sì kọ́ wọn pé kódà kó tó kó wọn sí dára gan ni ó ní àyè wa yóò dáa lẹ́yìn ìgbà yẹn kọ́ ilé wa mú ń tàn wá gbà fún ọlọ́run ọba àríkíọ́lá torí pé fàyíza òsínbà náà sòfin àkọlákìhìm fàákìmà àléhìm màáàtì mànìwà àwílá ahmed shawkiri tá a àwọn àwùjọ kan táwọn èèyàn tí wọ́n ti jẹ́ pé ìwà ti kú lára wọn tó bá tó kí yẹn máa ṣe ọ̀fọ̀ ẹni tí ìwà kú ni àwọn ẹjọ́ rẹ̀ kẹ́ máa sọ̀rọ̀ wọn o. inú tí a ti fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ lára dáhùn lóòótọ́ àlẹ́ ìṣẹ̀lẹ̀ ó ní tẹ́sí mi yẹ kiri máa rúfin mọ̀ nǹkan rọ̀ eléyìí ní iṣẹ́ tipẹ́tipẹ́ ni ká máa sọ èèyàn ló kọ téèyàn ò jẹ́ láti lè máa mà táníṣì ìmẹ̀jì dáhùn lẹ́yìn tí ń bẹ tipẹ́tipẹ́ látàrí àná ni. wọ́n rí ní jẹ́ pé dáadáa báwọn ànájọ́ lọ́wọ́ bá tẹ́ǹtẹ̀ wọ́n sí wọ́n sì wá máa fojú àìdàwò. wọ́n máa àtọ̀hìrù ṣèkà ìpèpè sọ́nà ọlọ́run òdodo táwọn ànábì ọlọ́run ọba tí wọ́n ń pèpè sí ó mọ̀ ẹ́ láwọn ànábì wọn fíìlì kí táwọn ọ̀gbìn àwọn ń ṣe tí ò tọ̀. wọ́n sùn nà tàbí dá tí dáyà bá ń pèpè sí sùn nà ń dá kódà ẹ̀dùn àwọn àfa àṣẹ̀dé ìtumọ̀ ní kí àwọn afọ́ mílíọ̀nù oníbìdí omi wa pàdé sún ṣẹ̀ṣẹ̀dé wọ́n ní ṣẹ̀ṣẹ̀dé wọ́n ní tọ́ gbé wọn mú ẹ̀sìn ṣẹ̀ṣẹ̀dé lànà bí ó máa gbogbo ẹnikẹ́ni tí bá ń ṣe dáì nábì yìí ń ṣe inú ẹ̀sìn àà ní pé ń ṣẹ̀ṣẹ̀ dé ẹni má jẹ́ wípé ní tí òun ṣeun ànábì ò tiẹ̀ má bèrè ní táwọn sàábẹ́ ń gẹ́gẹ́ ní ṣẹ̀ṣẹ̀ dé nínú iṣẹ́ táwọn àdá àwòlẹ́hàt ẹni tó ìjọta òdodo máa ń sábà ń lò ní wípé ẹni tí bá ń pèpè sọ́nà ọlọ́run tó bá yẹ pé ó wá lo gbólóhùn kan tí rí ń pèpè sọ́nà ọlọ́run ọba àlekè ọlá wọn wá lo gbólóhùn kan táwọn èèyàn ò fi máa wá sá fún eléyìí kan bẹ́ẹ̀ náà àwọn ṣe sí àwọn jama anabi wa lutu alayhi salam ìgbà tí lutu alayhi salam ti ń pè wọ́n sí pé ìmọ̀ súnmọ́kùnrin ò dáa ìran obìnrin lóyún ọkùnrin máa ń súnmọ́ ẹ̀ńsẹ̀dì tí wọ́n fi dantí lutu alayhi salam tó kò dáadọ́ tó àwọn mọ̀ràn àwọn àwọn tó ń jẹ àwọn fi ń ṣe ẹ̀kẹ́ innahum unasun yatatahharun kí ẹ̀ mẹ́ta wọn ló wọn ló gbé àwọn ẹ̀kẹ́ làwọn má ẹ̀kẹ́ pẹ̀lú ẹ̀yìn kọ́dà kí ló tún má kílẹ̀mù kó má pe òun ní ẹni mímọ́ tẹ́lẹ̀mọ̀ akẹ́yìn rẹ lẹ́ẹ̀mọ́ òun fi ń ṣe ẹ̀yẹ́ ni eléyìí ó sì mẹ̀sì pẹ́sẹ̀tẹ́ àyìnmáyé ó kọ́tẹ́ pé anágbà Muhammad sallallahu alaihi wasallam ó kọ́tẹ́ ànábì ò jẹ́ dalẹ́rú dalẹ́rú bá ní bòbí àtọ́mọ rẹ̀ jẹ́ oríṣiríṣi àwọn ọkọ̀ náà ni wọ́n pe anábì sallallahu alaihi wasallam kí wọ́n lè bá lé àwọn èèyàn jìnnà kúrò lọ́dọ̀ anábì eléyìí kọ́ ìmísí àwọn àwọn ọ̀tá ẹ̀sìn ọlọ́run tipẹ́tipẹ́ ni. láti láyé àwọn ọ̀sálà àṣìṣe ìmọ̀ ṣáàbì ọ̀hún ọ̀lọ́ tààrà àwọn èèyàn ń darí wáyé èèyàn sí ẹ̀ máa ń rẹ̀ tó nífẹ̀ẹ́ àwọn alẹ́ àdàbí tí ń nífẹ̀ẹ́ Fatima ọ̀dọ́lọ́ tààrà àníhà Al-Hasan ọ̀dọ́lọ́ àníhù Al-Hussein ọ̀dọ́lọ́ àníhù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èèyàn rẹ̀ àwọn ẹni tí ó dára alẹ́ àgbẹ̀gbà Muhammad tíyàn máa ń fi ìfẹ́ wọn ṣèbádà ẹ̀rọ àwọn lè ṣí àní ẹ̀ṣọ́ra fún ìgbìmọ̀ ọmọ tó mọ̀dákọ̀ Fatima lágbàgbègbè mọ̀dákọ̀ Hasan kíyàn dákọ̀ Fatima radiyallahu ta'ala anha kíyàn nífẹ̀ẹ́ Fatima kíyàn nífẹ̀ẹ́ Al-Hasan kíyàn nífẹ̀ẹ́ Hussein kíyàn nífẹ̀ẹ́ Aliyu Ridha kíyàn nífẹ̀ẹ́ Aliyu Kazim kíyàn nífẹ̀ẹ́ Al-Bakir àwọn ẹni báwọn kan ṣe àdákò ogun lára wọn ò sọ wọ́n dẹni ebú ẹ wá lè ráwọn ẹlẹ́bí rẹ̀ náà ẹ bá ti ẹmọ sọ́nà sọ́fà ẹ ló ti sẹ̀ wọ́n yẹn nígbà kan àlè báyìí náà máa ń fẹ́ fún ní ọ́dà yìí ò túmọ̀ kankan wọ́n fi wúrẹ̀ lọ ṣàfẹ́ pé ṣáàfì yẹn tọ́ra ẹ sọ́ra o bẹ́ẹ̀ pé ọ́fíìdọ̀ ni ṣáàfì wa ni nkánà rọ́fúgọ́nù. أبعال محمد فليشهد الثقلان أني ناصب أني رافدي فليشهد الثقلان أني رافدي bájẹ́ wípé kéèyàn ní ti ara àrí ànábì lẹ́yìn ń tú sí ìjẹ́rọ fídọ̀ èmi náà ti wà ní olómi o èmi náà ti ń jẹ́ bẹ́ẹ̀ wípé ó kọ́ tẹ́ pẹ̀lú kò tí ì di àkíkọ̀ ni bí wọ́n ṣe máa ń sin àwọn àdùn àti mi wọ́n náà máa sọ ní tuntun lásìkò tó tèmi ahmedullah alayhi tó náà láwọn àká tí wọ́n bẹ̀rẹ̀ sí máa mú àwọn sàábẹ́bú àwọn sí àwọn ọlọ́fíìlẹ̀ lásìkò sí tó tèmi à wọ́n bẹ̀rẹ̀ sí máa máwọn sàábẹ́bú wọn ò fẹ́ rí sàábẹ́ kẹlẹ́ ní eré mọ́. ọba ara àwọn tó bá wá bẹ̀rẹ̀ sí máa wá gbọ́ láwọn sàábẹ́ hàn tí ń sàlàyé yìí tí ń bẹ fáwọn sàábẹ́ nínú ọ̀rọ̀ ilé nǹkan nọ́ọ̀sì bíi ẹni tó tọ́jọ́ ẹgbẹ́ nìkan wá bẹ̀rẹ̀ sí máa ń dákọ̀ sàábì ànábì tí wọ́n á yìn wọ́n wọ́n fẹ́ máa wá ṣe ti àmọ̀ ẹ̀kẹ́ rẹ̀ tó mọ mọ irun àbákùnrin àti yóò máa wí ẹ ó rẹ̀ ti àlè ni. òun náà ni alákẹ́yìn rẹ̀ ń pè ní nọ́ọ̀sì ẹ̀ máa wọ̀ èmi náà ń bẹ́ wọn. ẹ̀ǹkà ni bá ń hó bo aṣáàbì nàbí falẹ̀ ẹ̀ṣẹ̀ rẹ̀ dé sàkọ́lá ni àní nọ́ọ̀sì bí. pàtíkìyàn máa táyé mà nẹ́sìn kémi náà wà náà náà síbà ó kọjá tèmi wò tíyẹnjì àkíkọ mi ó kọjá tèmi wò ẹ̀fẹ́ káwọn èèyàn gbọ́ àkíkọ mi báyìí Muhammad Abdul Wahab ṣéèkù dára tọ́lá wọn bẹ̀rẹ̀ àlékè ọlá lò ó fi tajididi dára ti tawhid láti lè jẹ́ káwọn èèyàn gbọ́ tawhidu rabbil alamin tọ́lá wọn fi gbá àwọn anábẹ́ lọ́n dìde tọ́lá fi gbé tọ́lá wọn fi Ibn Abdul Wahab sábàbí wọ́n sọ náà lókọ̀ wọ́n sọ dòdò lónìí ẹni bá ń ṣe súnà tí ń rìn lórí ojú ọ̀nà tí àìjẹ́ ń ṣe yẹ bọ ẹni ó takò súnà ẹ má ṣe báyìí má ẹ àwọn àbí àwọn àbínú. Lákéyìn náà lẹ́ ń tè ní wàhálà kéyìn ẹgbẹ́ súnà nábì kéyìn ẹgbẹ́ e lárugẹ. Ṣé ẹ lè kọ́ bídíà ni kò tọ́ àdó àti iná kọ́lọ́ ní kí bídíà sùn láti kókó wò. Ẹgbẹ́gbẹ́ ìwà ń pè pè sí pé má jìyà ṣe bídíà ká máa ṣe súnà. Lákéyìn náà yẹn pè ní wàhábíyà. Ìkànnà tàbí ọ̀hánàdínrún mùtàwáhìbá fanálímùkèrò bí ànàní wàhábí àfààní bá pé tíyàn kíyàn máa tẹ̀lé ànábì kíyàn máa tẹ̀lé súnà ànábì lẹ́yìn pé ní wàhábí tí èyí sì pé nítumọ̀ mí o tí a fi ń pe wàhábí àti yẹ pé ó lè má jà lóòótọ́ o. akẹ́tùmọ̀ táyà ní pé wàhábí àti pé gbogbo ẹni bá lọ́mọ ilé ẹ̀ṣẹ́ àdìsá. nǹkan náà tábí wàhámà ní mọ́tàwá hìbá fàádà lẹ́mú kéwòmí ànàní wàhábí èmi náà ń fi ilẹ̀ lónìí pé wàhábí ni. tóbi dára ti sọ ni pé wọ́n pe àfáàwá lóòótọ́ lóko tí ò já àwọn èèyàn rẹ̀ láti lè di sáàtà àwọn èèyàn àgẹ́sẹ̀ náà. mọ́mọ́ lóòótọ́ alẹ́ sàlám wọ́n ti kọ́ ọmọ sẹ́ pé ní ó ṣẹlẹ̀ wà á fẹ́ẹ̀tì wọn. mi ni àwọn ilé nǹkan wọn làwọn mọ ọlọ́wọ́ mọ àwọn ilé nǹkan wọn làwọn ti tàwí ní ọdá àwọn ẹ̀nàdùn alóòtú alẹ́ sàlám tí dáàyà gbọ́dọ̀ ló lè ẹ̀kọ́ ńláńlá sí ni ẹ̀kọ́ ńláńlá lè dálẹ́kọ́ yìí. nínú dáàwà alóòtú alẹ́ sàlám á kàn tí a fẹ́ pè ní fíkìhù àlàkọ́ ti dùn á sí ìbàbí ìnáwó. ẹ bá wà láwùjọ táwọn tí ń pèpè sọ́nà ọlọ́wọ́n bá àlẹ́ kí ọlá tí wọ́n ń pọ̀ tán bẹ́ẹ̀ bóò ló tí ń yẹ pé òzí ìbìrọ̀ yìí màmá òdì lóòótọ́ Ibrahim àti yẹ pé lóòótọ́ irú iṣẹ́ tèmi náà ní í ṣe gbogbo ohun tí ó bá ti wá kó wàhálà bá lóòótù bí ìtẹ́mi gẹ́gẹ́ ló kà wà sẹ́màbí amòrì lò kí dá ìyà kọ́dà kọ́ ọmọ kí dá ìyà kan bẹ ní lókótó ìkan bẹ ní bẹ̀rọ̀ nú kékeré kan wá ṣẹlẹ̀ sí abẹ́tẹ̀ nípa àti òkú lè gbé gbogbo sí àti ẹran síbẹ̀ ọ̀nà ọ máa dìfẹ́ǹdì ẹni tí ń jẹ́ ẹ̀dùn ẹ̀. pípò náà ní bẹ́ẹ̀nbẹ́ẹ̀ ló ń ṣe dáwà níbẹ̀. ṣé tó bá ní kóńtà ń mú kì í ṣẹni ọlọ́run mẹ́ta ní ìmọ̀ wàlọ́ fẹ́ mẹ́. lùtọ̀ alẹ́ sàlám nígbà tí ń ṣe dáwà ibrahim alẹ́ sàlám wá fìlì pé ó mọ̀ súnmọ́ tó kábùrú kan ṣẹlẹ̀ sádùúgbò tí dá ìyá lótùú bẹ̀. ọ wà ní èkó lápèjúwe. ọ ní kẹjà lápẹjú ojú bọ́ọ̀mù kan ó bọ́ọ̀mù àwọn yẹn kan kú ó sọ̀rọ̀ dídáyé àtàn bẹ́ẹ̀ ọmọ kọlù ni ọmọ wa kò sí bó ní hápù tó ní lórí ẹ̀ àbọ̀ ọmọ káwọn kan fẹ́ lọ sáàkì fẹ́ lọ sáàbù owó nídìí kan ọ̀tún bẹ́ẹ̀ láti tó lọ́dọ̀ ẹnìkan mẹ́mbẹ̀ tí ń gẹ̀ yẹn àwọn aláìka gba sáàmù kọjá ń jáde gbà mẹ́bọ̀ ọlùtà alẹ́bọ̀ àgbà yẹn wà lè ṣẹlá yóò bímọ yìí gbàgbé ni mẹ́sẹ̀gì táwọn màláíkà fi torí ẹ̀ lọ sọ́dọ̀ ọ̀rẹ́ bọ̀ìbọ̀ yẹn sọ̀rọ̀ ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà kọ́ ọwọ́ àti ọwọ́ jíṣẹ́ tán ọwọ́ ìwé ìbọ̀rẹ́ mú wípé inna ursilna ila qawmi Lut ọlọ́run ti rán wa láti lọ bá a fi àjà wọn ìran àwọn tọ́lọ̀ rán lóòtù lọ́rùn wọn sí kínní ó kó bànújẹ́ bá ìbọ̀rẹ́ bá yẹn sọ̀rọ̀ sàyẹ̀ ibùdó jòbẹ́ ó gbà ọ́ dọ̀dọ̀ Abbas wọ́n ní Ibrahim wọn ṣèbí lọ́wọ́ pé ẹ dákun ibi tọ́lọ̀ ní kẹ́ ẹ lọ pa wọn tẹ bá débẹ̀ tó bá jẹ́ wípé ẹ rí tẹ̀lẹ́fò mìíràn ìyẹn three hundred náà àwọn ẹni eré mẹ́sẹ̀ tó wá pa ẹ̀ nàní. wọ́n náà máa rí tẹ̀lẹ́fò mìíràn lẹ́ni eré ń bẹ̀ táwọn pààlà àwọn pààlà nàní. tẹ bá rí mìíràn two hundred nǹkan lọ́rí ni ìyẹn two hundred jẹ́ ní ẹgbẹ́ kan parí nàdà wọ́n parí nàdà sọ́lá wọn ní parí àfọwọ́ yíyá táwọn bá rí three hundred ń bẹ̀ àwọn ní parí ó ní two hundred ń kọ́ aláwọ̀ ní parí ó ní ẹ̀bá àwọn èèyàn rí eighty ń kọ́ aláwọ̀ ní parí ẹ̀bá àwọn èèyàn rí forty ń kọ́ aláwọ̀ ní parí ẹ̀bá àwọn èèyàn rí forty ń kọ́ aláwọ̀ ní parí ọ̀dà ẹ̀bá rí èèyàn rí ẹyẹ ọ̀kan nílùú iṣẹ́ parí aláwọ̀ ní parí ó wá sọ pé inna fiha Luta qala inna fiha Luta anábì ọlọ́ ọmọ ìyá mi olùdíṣẹ́ ẹrú tèmi náà ń jẹun olùṣerú tèmi náà ń ṣeun ń bẹ̀ẹ̀bẹ̀ lóòótọ́ ọmọ kéèké ká mọ̀ wá sẹ́lẹ̀ inú ìgbà tí àwọn mọ̀láìkà adékọ̀ọ́mọ kí mọ̀láìkà ni wọ́n ìbò ayé mo ti mọ̀ níbẹ̀ lọ́sẹ̀ ìwà ń kílì pé àtúntí ní yóò ní kàlóòtù kọ́dà kí lóòtù padà kú Ibrahim alayhisalaam ti ṣe haqqu da'iya. Imam Ahmad alayhi rahmatullah ní gbogbo òun tá bá ti ń ṣàdúrà wọn wà tó dá àdúrà ṣe fún àṣàfẹ́. Bẹ́ẹ̀ni káwọn ará ilé wọn wọ́n ti mọ̀ pé àbá àwọn ò ní ṣàdúrà lóhun jọ́sìn ká má gbàgbé ká gbàgbé ṣàfẹ́ débi pé abdullahi ọmọ wọn ní ìdí àti ìdèkí dáàbì ní ayé rọ́jò ìka àná ṣàfẹ́ kí á rí tẹ̀yẹ̀ máa ń wí lójoojúmọ́ tẹ̀yẹ̀ máa ń sàgbọ́n ta ló ń sọ̀n owó kan lè mẹ́sì báyìí lè dúnìyà owó kan ṣẹ́mùsì lè dúnìyà ó ní àrà ṣáfìyí tẹ̀ rí òun tí n máa ń wí lójoojúmọ́ sàdúrà fún un ó dà gẹ́gẹ́ bí òrò báyé ni sáyé lè gbádùn láì sómù ṣáfìyí ò Ahmad rí pé nígbà tó jẹ́ pé iṣẹ́ tèmi náà ni ṣáfì ń ṣe kọ́dà ó tún lè rí iṣẹ́ jù mí lọ hápù tó ní ni kí n máa bẹ náà kọ́lọ̀ bá máa bá bẹ pẹ̀lú ẹ̀ dáyà ò ní máa jẹ́ni tí ó máa bá dunú sí ìbànújẹ́ ọmọ làkejì ẹ̀ khasatan mimman yahmilu hamma ad-da'awati mithla. ẹnìyàgé bí wọn náà ṣe kó àkólé ká kọ pẹ̀lú ọlọ́run ọba èèyàn ń dunú sí ìbànújẹ́ tó ṣẹlẹ̀ sí ọmọ ìyá yà lórí dáwà ìyẹn lè lọ kó sọ́dà ìbànújẹ́ pé ọlọ́wọ́ bó mọ̀ báyà gà sọ́dà máa ní bá ń banújẹ́ ń payọ́ àbẹ̀yìn tí ọ̀hún sọ tí ò dá ń payọ́ nínú àwọn dùn áàtù bíi tiẹ̀ náà tí bá ń jẹ́ ọ̀rẹ́ ọlọ́run lódodo tí ò wá ń há arábà rẹ̀ nítorí dáwà ti ń ṣe tí ìyẹn ti ń tẹ̀pẹ̀ sí náà ọ̀nà òdodo ni ọlọ́run lè padà bọ̀ jà tó ń tá a fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bí dùhátì ni pé èèyàn a máa jẹ́ni tí èèyàn ó máa sin ìgbédáyẹ̀ tí èèyàn jọ pàdé papọ̀ lórí pé à ń jíṣẹ́ èèyàn ó máa fẹ́ dáadáa fún torí pé lóòótọ́ àti Ibrahim bóyá ìfàfihàn wá kí wọ́n wáyé àsìkò kan náà lọ́wọ́ bàdé gbàgbọ́ èdè kánà Ibrahim ìtàtàbà wà àkùbárà lò Ibrahim bẹ̀rẹ̀ sí máa wá béèrè nípa bóun ni lóòótọ́ ṣe ń fàyè bóun ni information rẹ̀ bóun ni dáhàwá rẹ̀ ويتمنى له النجاح والفوز يو إبراهيم kí Lútù kí ó rí sí Ọlọ́run jẹ́ dáadáa kó má sì ṣe wọn náà máa ṣàdúrà kódà kò bú kọ ṣàdúrà lóhun tó kọ ṣàdúrà fún gbogbo ọ̀há àti ìlọ̀lá alẹ́ ẹ̀mọ́ tí Ọlọ́run bá ọgbẹ́ ẹni bá ń ṣe dáàbà tó gbẹ́tọ̀ sún náà bá ẹ̀ṣá dídì hùm ṣẹ́dí di sáànù hùm wọ́n sọ wíìbù hùm gbé lọ́wọ́ máa ṣàdúrà yìí fún wọn ilé nǹkan bó ti fi dá ìyà máa ṣe nìyẹn ìyẹn ló gba Ibrahim nínú jẹ́ nígbà táwọn màláìkà wí fún wípé àwọn fẹ́ lọ pàṣà dùnmọ́rẹ́ kan fàálẹ̀ lóòót ó bẹ̀rù kí ìparí ọ̀hún tó má bà lóòót ọ̀nà bẹ́ẹ̀ hàn ilẹ̀ òjò òde lóòótọ́ ìdílé kọ́ bí wẹ́ẹ́ mọ́ ẹgbẹ́ ayé lóòótọ́ ń bẹ nínú yẹn eléyìí kọ́ ẹ̀kọ́ ńláńlá kan ní tí àwọn dùn á àlàtọ̀rí kìlá wàhálà sẹ́bíìlì ẹ̀náṣẹ́rì díìnì lá tí wọ́n ní ní ìwà. Lọ́nà tó fẹ́ rí fún múlẹ́kọ̀ọ́. Ìrìn sacrifice dáìyà máa ṣe sacrifice ìjọ ń pè ní sacrifice ni pé èyí tí ń jẹ́ tiẹ̀ kọ́ jù ú lẹ̀ ń torí tọ́lọ̀ èyí tí ń jẹ́ tiẹ̀ wọ́n lọ ní ráìtẹ̀ lórí nǹkan ọba ẹgbẹ́ tí máfì fi nǹkan yìí lẹ̀ fún ṣe ọlọ́run yóò mú ṣe ọlọ́run ṣe é ṣe jù bẹ́ẹ̀ lọ dáìyà lè lò kọ́ gbé lẹ̀ fọ́lọ́run ọlọ́run ó san fún padà ọlọ́run ó san kìíní òun fún padà ìmúra fi mú ẹ̀kọ́ yìí mú nígbà táwọn màláíkà dé sílẹ̀ sàdúm táwọn èèyàn lóòótọ alẹ sàlámù ń dodo fáwọn aláwọn màláíkà àwọn èèyàn tó tó rẹwà lójọkùnrin pé àbúrò táwọn máa ń ṣe àwọn tí lóòótọ alẹ sàlámù wá ń gbìyànjú pé ẹ̀yin èèyàn mi dákòtò Ọlọ́run àwọn tí rí yìí àwọn àlejò mi ni wọn lóòótọ sacrifice kìnìkan kí ló dé. قال هؤلاء بناتي هن أطهر لكم àwọn ọmọ rẹ̀ kì í ṣe bó ti yọ̀ǹda rẹ̀ fún yìnkì kọ́ o. ó náírà ìyàló àlẹ́bìnrin tó lè bá àwọn ọmọ rẹ̀ fáwọn ní bùn. báyìí pé òun ti wà ní dàdámà kó lè ṣìyàrò àkànfì dọ̀rẹ́ nínú wàhálà méjì tó ń fẹ́ kó sí èwo ló pè ló fúyẹ́ jù. ó fẹ́ pẹ́ tiẹ̀ ní ìdí àti bí abùkátà abẹ́yìn ni. obìnrin àwọn ọmọ mi obìnrin mo yọ̀ǹda wọn fún yẹn lọ súnmọ́ wọn. òun náà kàwé ìsìnà kí ẹ súnmọ́ wọn dì náà tẹ́ ẹ ṣe o lára àwọn ó fúyẹ́ sí kẹ́nu dì náà pẹ̀lú ọkùnrin kéèyàn ṣe dì náà pẹ̀lú obìnrin ìyà tí ó jẹ lábẹ́ rẹ̀ à níbi wí ẹni tó ṣe asihak alewat ẹni tó ṣe dì náà pẹ̀lú ọkùnrin ẹgbẹ́ ni dọ́lọ́n fi fi jẹ àwọn ìjàmbá lù ọlọ́run fi jẹ dákàrí kì í ṣe ìran àyà kan náà fi jẹun ìyàwó oríṣiríṣi ni so anábì lùtù wọn rí pé ní kẹbà lẹ́ẹ̀sà ẹ̀sà ní ṣe àfikẹ́ ẹni pé ẹbí àbùkátà ẹbẹ̀yìn mo lè sacrifice àwọn ọmọ mi fún mi sacrifice àwọn ọmọ rẹ̀ tó ní pé wọ́n wí fún mi pé ó ní kọ́ọ̀lá yá kọ́ mi ha wọlé ìbànú àti ìhun náà àtúhárò lẹ́kùn fọ́tọ̀kùn lọ àwọn aláàtúkùzú ní fi dọ́ ifi ẹgbẹ̀rún ọlọ́run ẹ má yẹ̀yẹ́ ẹ̀ lójú àwọn àlejò mi. أليس منكم رجل رشيد ẹtì ẹlò làákàyè bẹ́ẹ̀ ni kílẹ̀ nìkan ọ̀sẹ̀ nínú yín tó lè rí làákàyè lónìí. àwọn náà wọ́n gbé kọ́ọ̀rù lẹ́kọ́dẹ̀ àlẹ́mùtàmẹ́lẹ̀ náà mímbànà fi bànáàtì kàmín hàk wà ìnàkàlàtà àlẹ́mù máa nùrí lóko mọ̀ pé a ní di àwọn ọmọbìnrin rẹ̀ ọmọ àwọn tá a fẹ́. sùdá yìí àgbọ̀dọ̀ sacrifice ó lè sacrifice nǹkan ìgbọ̀ngàn fún dáwà lápèjì ó lè sacrifice ní tí ń jẹ́ owó tí ń bẹ lápẹ̀rẹ̀ fún dáwà ànábì sacrifice ẹ̀ àyèmáyé tá ànábì ṣe pé nǹkan àní rẹ̀ náà là ànábì sacrifice láti ṣe dáwà fáwọn ènìyàn ọlọ́run yìí ni kò yield ṣé pé gbogbo ń tọ́lọ̀ wọn bá rẹ̀ kí ọlá fún ọlọ́run ti rà lọ́wọ́ rẹ̀ fún dáwà ọlọ́run ti sanwó ẹ̀ fún ọ gbọ́dọ̀ sacrifice gbogbo ń tọ́ kí dá wọn fi dé tí ìgbọ́ àwọn tó ń pè tí wọ́n fi wà convince pé gbà ń pè wọ́n sun lọ́nà ọ̀la kébi táwọn ń rìn ọ̀nà aburú ni ṣe é bọ́lá ń bá ní káwọn padà wá gbọ́ bọ́lá ń bá ní káwọn padà láǹfààní àti tẹ̀lé ọwọ́ náà dùnú pẹ́lú àwọn bó sọ wọ́n lẹ́sọ̀rọ̀ yìí. a kọ yẹn lára dáwà náà bọ̀ lórúkọ àdìsọ́lám ẹ̀nàhù ìsádà bìbàdàtìhì lẹ́yìn mẹ́tọ̀wìn ewu náà méwù yẹn tó ó kéré ṣùgbọ́n ó tà á mẹ́lẹ̀ lẹ́sà ìbò ẹ̀kọ́ tí a kọ́ bẹ̀rẹ̀ lónìí tí a fẹ́ kọ́ sí ìdá àwọn ti نبي الله ونبينا لوط عليه السلام هو حاجة الداعية إلى من يؤويه دعوة سيدة سلايري ibùfẹ̀yìntì ibùfẹ̀yìntì tá a gbà lérò bí ìran méjì ibùgbìyànjú kan bẹ wípé dáríyà kò gbọ́dọ̀ gbìyànjú àti fi àsìkò kálẹ̀ má fẹ́yìn tọ́lọ̀ bàjẹ́ra. ọlọ́run náà ni máa wá fún dáríyà nígbà àṣòro náà ní gbogbo wàhálà tí bá ń ṣẹlẹ̀ sí dáríyà nígbà àṣòro kò síbi tó lè bá tó lè sá lọ àfi kó sá lọ ọ̀dọ̀ ọlọ́run dáyẹ̀ bá ń bẹ láwọn àsìkò yìí inú tó tún lè ṣe náà ní pé kò sábúrú fún dáyẹ̀ kó ní àwọn èèyàn kan bí àwọn tí wọ́n lágbára ni àbáwọn tí wọ́n lóko ni táwọn èèyàn ó lè máa láǹfààní àti máa dìfẹ́ǹdì ẹ̀ dìfẹ́ǹdì kọ́ọ̀sì ẹ̀ dìfẹ́ǹdì dígbìtì rẹ̀ dìfẹ́ǹdì bíbẹ̀ rẹ̀ láwùjọ kò sábúrú o. nítorí wọn ló tàlẹ́ sàrà nígbà tí wọ́n ra ètò pọ̀ wọ́n láyé tọ́ dáa especially lásìkò ìgbà táwọn ẹni ibú yìí tí wọ́n fẹ́ máa wá lọ súnmọ́ àwọn àlejò rẹ̀ báwọn ṣàbòsí báwọn ṣàbúrú. a rí fún wa nípìnlẹ̀ ọ̀rọ̀ wípé anábì ló ń tèè sára ṣàdùn tí wọ́n fi kí ló ń lè ṣe bí tí wọ́n ti tí wọ́n pòvókè ẹ̀ dé ó wípé kọ̀ọ̀dọ̀ lọ́wọ́ ẹ̀nà lè dí kó ń kó wá mo má sì lágbára àgbèsè yín tẹ́ǹsì yóò da fún mi gbogbo tẹ́ǹsì yóò da bẹ́ẹ̀ kí mo lágbára lẹ́yìn lórí ni ọ̀rọ̀ àáwí ìlàrò kìnnì ń ṣẹ̀dí dẹ àbí tí má lè lágbára àti rí nìkan tí mo lè fi ara tì sí yẹ mo ní mọ̀lẹ́bí kan lára yín tí má sẹ́nẹ́tì tí wọ́n lè dìfẹ́ǹdì mi ìbá ṣe fún yẹn. tó ní pé kọ̀díkàrà yà àwìn ìlàrò kìnnì ń ṣẹ̀dí tẹ́lẹ̀ náà lóòótọ́ àlẹ́ ìṣẹ̀lá ń bá ọlọ́run àjẹ́lá ọlọ́run náà sì ni àlùkùrù ṣẹ̀díd tí dáyà gbọ́dọ̀ gbára lé àní kí dáyà gbára lé ló só lájà wọn dáyà mi wọ́n ń pe dáyà wọ́n láwọn lọ bàjẹ́ àwọn lọ gbóso àwọn lọ gba kíní kí wọ́n lè ba àdìfẹ́ dáwà yìí hùn èyí ń sẹ́fẹ́ǹtì ẹ̀ nù. mọ́kù sọ burúkú dáyà bá lẹ́nìkan nú àwọn tí ó gbà fún un tó gba dáwà rárá rẹ̀ pé táwọn yìí nígbà tí ọgá ọgá mọ́ṣẹ́dáwà àṣìmọ́ni lásìkò ẹ̀ pè ẹ lọ́wọ́ àti ní àwọn kẹbàá ẹni ọlọ́pàá rẹ ẹ pè kò sábùú kí dáyà níwà àwọn kẹbàá pé nígbà tí ìṣòro bá ń bá dá wà àwọn sì ló kọ láwùjọ wọn ní iyì láwùjọ dáyà lè pè wọn ìnírú ìwà ohun ìfarati kòtàkóso náà kò sì náà fa tawakkul ala Allah kòtàkóso lọ́wọ́ bá kí yẹn gbà lọ́wọ́ àmàlẹ̀kẹ́ ọ̀la yẹn ló fà nígbà tí lóòótọ́ alẹ́ sàlámù tó sọ̀rọ̀ yìí ó sọ lóòótọ́ nítorí àwùjọ tó wà kìí ṣàwùjọ mọ̀lẹ́bí rẹ̀ kìí ṣàwùjọ táwọn èèyàn kan lè defend ẹ̀ màtí àlejò sọ̀sọ́ látọ̀ bẹ́ẹ̀ ní mẹ́ka tó táwọn èèyàn ò gbà fún ànínábì fámìlì rẹ̀ àwọn fámìlì yìí náà ni wọ́n ń defend àlejò sọ̀lá àbúrò àlejò sọ̀lá nàbí lẹ́yìn wa rúkùnù ṣẹ̀díd káàrin àwọn ilé nàbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbà tó lẹ́yìn bọ̀ wá láti tọ́yìf táwọn ará tọ́yìf gbà nàbì wọlé àlejò fẹ́ wọ mẹ́ka àwọn ará mẹ́ka ò wá fẹ́ fà nàbì láyà ti wọlé anábì wá àwọn èèyàn kan lọ bá sọ̀rọ̀ nínú àwọn ará mẹ́kà kí wọ́n àláwọ̀ àwọn kí wọ́n àjẹ́ ara àwọn kí wọ́n fáwọn ní ààyè pé a máa dìfẹ́ǹdì ẹ̀ ọmọ jẹ́ alif fún wa ọmọ jẹ́ alif fún wa. ìyẹn ni ọjọ́ yẹn lọ́wọ́ ni al-Mut'im ibn Adi ló jáde tó yà nábì wọlé wá ẹ̀yà ará mẹ́kà ẹ̀yà kòwéṣio èmi al-Mut'im ibn Adi mo ti gba Muhammad wọlé o anybody bábá muhammad abdul madaw kíní gbogbo maka ń gbà náà lọ almosa ibn adi ó wà nípò àrùkùnà ṣẹ̀dídì alẹ́nìkà rẹ̀ àwọn eléyìí anabi lẹ́yìn wá sí mùsùlùmí padà wá kú tó kú lórí kẹfẹ́rí náà anabi sì máa fún ní ọjọ́ ogun mọ́dọ̀lì sáà nàbí pa wọn kẹfẹ́rí maka ní ẹrú anabi wí fún wa wípé lọ́kàn àlùmọ̀tò ẹ̀mọ̀bùnà àdìyẹ àyà. وكلمني في هؤلاء المتنى لتلقتهم في المطعم ọmọ àbí bá ṣe ń bẹ láyé lónìí tó bá bá mi sọ̀rọ̀ nípa àwọn ẹni tá a kó lẹ́wì àwọn olóògùn yìí pé kí n yọ̀ǹda wọn kí n yọ̀ǹda wọn fún láti lè mọ tó ṣe. àlùmọ́tàìm nàádì ó padà wá bí mọ́ tó padà bá ṣùlá ìlú ìlú mọ́tàìm pé nàìjíríà sáré. sọ́bi tá a fẹ́rẹ̀ ni pé ànábì ló tún padà ń jẹ́ni tí ó wà provoke láti wí pé لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد لما ما صلى من حديث النبي النبي ní رحمة الله على لوط الله ما كلوت أما ربو يكلوت وبارو ما بارك له لقد كان يأوى إلى يأوي إلى ركن شديد tẹ́lẹ̀ náà rí lóòtù gbá ọlọ́run bá ṣùgbọ́n tí lóòtù ń sọ ń bẹ̀ ni pé òun ò ní mọ̀lẹ́bí kankan tó lè dìfẹ́ǹdì òun nílùú tó ń wá òun òun lẹ́nìkan tó ń lè pè tí ó fẹ́ dúró pé wọ́n ẹ̀mẹ́ abẹ́ dìfẹ́ndì ẹ̀ òní lùtù sọ nítorí etí lùtù sọ ànábì ní lẹ́yìn lùtù fàmà àbú ẹ̀sẹ̀ bá àjẹ̀wò mi nàbí yín ilẹ̀ fi sáàrò àtìmíkọ́ mi. kò sáà kẹtọ́lọ́ wọn bá gbé dìde lẹ́yìn lùtù àfikọ́lọ́ ń gbé láwùjọ àwọn èèyàn tó pọ̀ tí wọ́n lè dìfẹ́ndì kọ́ṣẹ́ ẹ̀mí ò tí wọ́n lè fi yá ọmọ wa ní o tí wọ́n fi lè dìfẹ́ndì ẹ̀ yẹn lẹ́nu pé ṣùháìbù nínú àwọn tí ohun ara yìí ló ń tò ní nígbà tí ló ń tò ṣùháìbù fẹ́ báwọn èèyàn ẹ̀jà àbí tó ń bá ní èjù wọ́n ń wí fún mi pé wọ̀lẹ́wọ̀lẹ́ ọ̀rọ̀ hàn tó kẹ́ lọ́rọ̀ jàm̀dà ẹ̀yẹn ṣùháìbù tí ìbá sọ láàrin èèyàn tó ní tí líle ọlọ́kọ̀ tí ó mú wàhálà ṣe láàrin àwa àti wọn àwa ilẹ̀ lọ́kọ̀ tó dá láwọn tó tọ́ nú òfin ọlọ́run kéèyàn fara tì wọ́n kéèyàn wá ìrànlọ́wọ́ wọn àlẹ́ òmùrì dàwa lórí iṣẹ́ dára lè ṣàbúrò ẹ̀sìn ọlọ́run nínú àwọn àwọn irinṣẹ́ tí dáyé àníìdì yẹn láti ṣe dáwà fún ṣẹ́ṣẹ́ náà bàtọ́lá àpẹẹrẹ ògbọ́lọ́run àádà dúró báyìí nípa díẹ̀ ta lè wí lónìí nípa dáwà nábì wa lótò alẹ́ sọ́lám ànábì ọlọ́run ọba náà àwọn ànábì àgbà tí àwọn náà ṣiṣẹ́ fọlọ́run ọba àti ọlá àti àǹbẹ̀ náà fọlọ́run ọba ṣe àlékún ìfẹ́ àtìgbẹ̀ fún wọn pẹ̀lú ògbó ẹ̀rọ lọ́la láti máa tẹ̀síwájú lórí ìran ànábì mí náà ànábì ọlọ́run tá a tún fẹ́ kọ́ àwọn ẹ̀kọ́ mi bẹ́ẹ̀ nínú àwọn ẹ̀kọ́ tí wọ́n fi lẹ̀ fáyé nípa ojú ọ̀nà pé a tun fe ṣe mi sí ojú ọ̀nà ọlọ́run ọba àjọlá sọ̀rọ̀ láwọn sọ̀lá màlá lawon جزاكم الله خيرا طلب على الصوم استاذ عليكم دعاء ṣé a ní ẹni tó ní ìbéèrè fẹ́fẹ́ bí àwọn stars wa kọ́ dáhùn sí. wọ́n jẹ́ pé kò sí ìbéèrè a tún máa pàdé lọ́wọ́ inṣàlá assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.